látàrí àwọn ìtẹ̀síwájú nínú ìdí abá àlàyé nínú síra àlùlá àtúntò pé eléyìí ti síra ọ̀rọ̀ wa ṣe sọ́ọ̀lì ìlú ọ̀gbọ́n ti ẹlọ́pọ̀pọ̀ rẹ̀ sí wọn. abala ti a wà lọ́wọ́ òun náà ni àká ọ̀sẹ̀ láti ẹ̀jẹ̀ àwọn ìdájọ́ tó ní oṣù papọ̀ mọ́ ìrìn ìlú méjì yẹn náà ni nínú àwẹ̀ àti irun ọdún léyà. àlàyé tí a ń ṣe nípa abidjan dúró òun náà ní hekima tó wà ní kí a ṣe wúbà lẹ́yìn irun nínú irun yìí àti ká ṣe wúbà ṣáájú ká tó kírun nínú ìrun júmọ̀ á rí pé àwọn afá sàlàyé fún wa wọ́n ti pé wáyé pé kútùbà júmọ̀ ṣáàtù tá a bá sọ yí pé ṣáàtù ìjà á rí pé làbújá ti dúdú dẹ̀dẹ̀ kárí kẹ̀yẹ ṣùgbọ́n ìwé ìrun yìí ìṣáàtù kò sí nínú ṣáàtù oríṣi eléyìí nítorí wáyé ṣáàtù yẹn yóò wáyé ṣáàtù bá tó ṣe nǹkan tí ṣáàtù yẹn wà fún. àlàyé wọn á tẹ̀síwájú nípa ádàbẹ̀rẹ̀ ọ̀sán ẹ̀ ìsọ̀lá àtẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ yìí wàlìkẹ̀lìbíyà àti àwọn mọ̀sáì kọ̀ọ̀kan náà tó bá ti tó bá ti jáde lábẹ́. ọ̀tọ̀ látọ̀rẹ̀ jẹ́ ìrún ìsì méjèèjì tá a máa ní. èyí tó jẹ́ ti ìtúnu àwẹ̀ ni àbí ti èyí tí ó gbajúmọ̀ lọ́dọ̀ wa táà ń pè ní ọdún iléyá ìdùnnú ẹ̀dá. Ràkàtà ìjùmọ̀ ìlú Mùsùlùmí. Wọ́n ní kò ní fàǹfà nú. Apapọ̀ àwọn àbá àyíká rẹ̀ pé rákà méjì náà ni. Rákà méjì náà ni ó. Rákà méjì náà ni. Lórí eléyìí, ó wá wá àbí nínú ìròyìn ẹlòmíì tó ṣe pé kẹ̀kíyà rẹ̀ ó yàtọ̀ díẹ̀ nínú tó bá ti yàtọ̀ díẹ̀ díẹ̀ wà bẹ́ẹ̀ látara ẹgbẹ́ àwọn gbólóhùn Allahu Akbar àwọn tẹ̀síbẹ̀rọ̀ ti ká àwọn ṣe bẹ́ẹ̀ ó pọ̀ ju àwọn ènìyàn yòókù lọ. eléyìí ti fẹ́ mú ìrújú wá lọ́dọ̀ ẹ̀lòmíì pé ẹ dákun sẹ́ráka méjì náà láti pè káwọ́lá wà nígbà lọ́dọ̀ àwọn àbá ráka méjì náà yìí tó ti bí lẹ́sẹ̀ rọ́ọ̀tì rẹ̀ ti pọ̀ ju àwọn yòókù lọ. wà á fi sọ النبي صلى الله عليه وسلم خرج يوم الفتر فصلى ركعتين لم يصل قبلهما ولا بعدهما فقال عمر صلاة الفتر والأضحى ركعتان تمام غير قصر على لسان نبيكم صلى الله عليه وسلم فقد خاب من ترى

ẹgbẹ́ níbi àdéhùn yìí àwọn níta àmà pè ní ìjáàrí ọwọ́ ayé bẹ̀rẹ̀ níbi ẹ̀rí pé kábàlù ní fún wa ó ní ànẹ́bí jáde ìjọ kan bàtà ànẹ́bí jáde ìjọ kan ìgbòlá ànẹ́bí lọ ibi tá lọ náà a ó rí wípé jíjáde ó lọ sí mùsọ́làbá wọ́n kà sọ wípé ànábì jáde níjọ́ kan ìyá ti hàn yí pé a ti máa ibi tá ànábì ti fi ni o a ti máa ibi tá ànábì lọ. wọ́n nípa tá ànábì débẹ̀ pàṣọ́là àràkàtẹ́ lákàbí ti náà lànà lè sí láàrin ìsọ́lẹ̀ kọ́bìlà ọmọ أي لم يصلي صلاة أو fíìlì tí ó mú ọ̀rọ̀ ọ̀run wá fíìlì yẹn náà lẹ ó ti gbé mọ́kùnrin ọ̀rọ̀ wá làbísọ́ọ̀lì àìsọ̀lá kò kírun yẹn pé kò kírun kankan kò yẹ làbísọ́ọ̀lì kọ́bẹ̀rẹ̀ àrùbà.

wọn náà lẹ́gbẹ́ bí ọmọ alẹ́ ṣéwú ẹ má bèèrè lọ́wọ́ rẹ̀ pé ése ṣe pé pàtẹ bá dé yìí ṣe bí mo dọ́là ebi àyíká àti kírun náà ni ése ṣe àti ṣe nábìlà ìtumọ̀ rẹ̀ náà ní pé kíni o àbáwọ̀ abdullahi bin abbas ti dẹ́kọ̀ á pé kharaja nàbí sallallahu alaihi wasallam yawm al-fitr ànábì náà níjọ́ ọdún ìtúnu àrò láàánẹ́bí náà fẹ́ràn sọ́lá àràkàtẹ́ látàrí bí làánẹ́bí náà fi láti sọ́lé kọ́bẹ̀rẹ̀ àdúrà àánẹ́bí òsì náà fi là sáájú bí àánẹ́bí òsì ìjọ náà kọ́dà wà lábà dáhùnmá pàtà àánẹ́bí tó ń fi sẹ́hàn àánẹ́bí òsì náà fi là nìkan. èèyàn ni ọ̀rọ̀ ti àbáwọ̀ sí láìsí àbá ti gbà wọn. Bàbá ọ̀la ọmọ àbáwọ̀ ọmọ náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ìpè ní sọ̀lá pẹ̀lú Ìrún sọ̀lá pẹ̀lú ìrún ọdún àwẹ̀. àdìhà àti ìrún ọdún iléyà tàmáàmù bẹ́ẹ̀ rọ̀kọ̀tù. wọ́n ní káwọn ọmọ yìí pé kèé ṣe wípé wíwá rẹ̀ nípìnlẹ̀ ó ju rákà méjì lọ tó wá jẹ́ sí wípé àdìtù táwọn ọ̀gbìn ní sọ̀lá dọ̀lọ́kọ̀tù. gẹ́gẹ́ bí ó ṣe ń gbé ní àbájẹ́ onírìn àjò èyàn a máa kí lóòrù tọ́jọ́ rákà mẹ́rin rákà méjì ìrun ápìlì tóun náà jẹ́ mẹ́rin èyàn a kí ní méjì ìrun ìṣá tóun náà jẹ́ mẹ́rin àwọn kì ní méjì a kì ń ṣe kọ́sìrù sọ̀dá àdúgbò yìí tọ́jọ́ rákà méjì ká fún àti ní kọ́sìrù kókẹ́ ọ̀ka a kì ń ṣe kọ́sìrù sọ̀dá àtẹlẹmọ́gì tọ́jẹ́ mẹ́ta tó wá jẹ irun yìí tó wá jẹ rákà méjì méjì yẹn ń kọ́ sáàtìrì rẹ̀ ni pé adi ìkù ni àbáwọ̀ ọmọlù ni tàmá akípe ni o bẹ́ẹ̀ lọ pọ́sẹ̀ kì í ṣe wípé adi ìkù rárá. <laughs> wọ́n ní ada eléyìí alàlìsáàlì nàbí yìí kún lórí ahọ́n ànábì yìí náà lọ̀rọ̀ yẹn ti wá o lórí ahọ́n ànábì yìí náà ni ọ̀rọ̀ náà ti wá o àwọn àbáwò yẹn ti pé ẹsẹ tó ń jẹ́ nípa àbáwò àwọn ọmọ rẹ̀ pé alánàbí yìí kún sọ̀rọ̀ pé alánàbí yìí náà wọ́n ní ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ fún wa wípé ní ìmánu kan bìnàbí yìí sallallahu alaihi wa sallam wa tawjihi al-kalam ila wa tawjihi al-kalam wal-bayan alladhi yaqsud fi muwajahati al-kalam ilayhi wọn lóun náà ní ìfìdí ẹ̀rí ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ yẹn múlẹ̀ ní ti ìgbàgbọ́ wọn tá a bá wa ọmọrùn náà ti mọ̀ yí pé ìgbàgbọ́ wọn dúró déédéé sànẹ́bì wọ́n sì àbá ọmọrùn ti mọ̀ yí pé ní wọ́n ti láàánẹ́bì ló ń sọ nǹkan báyìí wọ́n à ní yí má àbá ọmọrùn wa lórí yí pé hùn kábàáṣe ìrùlẹ̀ sọ yí pé àwa torí ẹni máa wò ó pé táwa bá ń sọ ẹ ti máa ìgbàgbọ́ tiwa sáà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ ti mọ ìgbàgbọ́ tiwa sáà nẹ́bí sallallahu alaihi wasallam yìí pé bí ànẹ́bà ti sọ pé ìjẹ̀ka lọ́wọ́ ẹ̀wò ṣùgbọ́n yìí náà lẹ́yìn náà bá ti ìgbàgbọ́ ti yín náà tá a mà kó pé sí ọ̀rọ̀ ànẹ́bì yẹn ìgbàgbọ́ ti yín yẹn náà tẹ́ ẹ ìdìbò àwọn lè ti wípé tí ẹ bá sì wù nígbà yìí fóun náà là nẹ́bì yín o pé aláàdìsá ni nàbí yìí kùn ànẹ́bì yín náà ló sọ bẹ́ẹ̀ o. bàbá káàbà mànìfàrọ̀ bàbá ọmọdé ní gbogbo ẹni tó bá pa àdápa irọ́ mi lórí eléyìí tóun á lọ lè fi àmì kún àbọ̀lọ̀ lè yọ àyọkúrò lórí pé ó tura káàbéjì lọ àbí kò tó rákà méjì àbá àwọn ọmọdé ó tọ̀ mú o ó ti dékẹ́ni o ó ti kùkù lórí tó sọ yẹn. ọ̀rọ̀ eléyìí á rí nínú tíra bá wa ìmáàmù Ahmad àtàwọn tíra àdéhìsì míì á rí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀. mọ́sálàmí náà tó fẹ́ jáde lórí bá a ti kí ìrun ìdí méjèèjì wọ́n ní wàlá ìṣòro òlè sọ̀rọ̀ látẹ̀lẹ̀ yìí àdáàánú wàlá ìkọ́ọ̀mà ìran ìdí méjèèjì wọ́n là ní ń pè lókun àìsí ti àwọn kan wọ̀nyí ẹlòmíì ní mẹ́la ti èsì ẹ̀ o bá ń ka yìí mẹ́rin kan yóò ti mọ̀ tìjú múlẹ̀ lọ́dọ̀ rẹ̀. torípé lómii ọba kẹtẹ yìí ọ̀pọ̀lọpọ̀ àti ẹlòmíì yìí sí ìgbà títí gbọ́ Allahu akbar ọba àrùn láti bẹ̀rẹ̀ kò lè ṣàlàyé fún báwo wọn ti irun yìí méjèèjì àìpé irun nínú òfin ẹ̀sìn náà ló wà bẹ́ẹ̀ nínú súnà nígbà táwa bẹ́ kì í. wọ́n nílé iná ìṣe ọ̀rọ̀ àforísọ bí kò yẹ pé ní màá rọ́wà mùsùlùm àjẹ́ àbẹ̀ nítorí ìṣe àbá àwọn mùsùlùm tí wọ́n mú jáde nínú síra wọn fẹ́ pàtì sí náà wá sọ̀rọ̀ àbá àwọn àjẹ́ àbẹ̀ kí ọlọ́mbà wáyé nínú wọn. àbá àwọn àjẹ́ àbẹ̀ ti sọ̀lá ìtumọ̀ àníbí sallallahu alaihi wasallam àlẹ́ àbá àwọn àjẹ́ àbẹ̀ ni mo kí ìrùn yìí lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam máa nàbí ìhùnà ayé khalfa nàbí sallallahu alayhi wa sallam mo kí lẹ́yìn anabi ghayra marra wala marratayn àbá ní kéésẹ̀ kama kọ́lá kéésẹ̀ méjì ma fàbára àbísọ́lá ìwà táwọn anabi ọkọ̀ bẹ̀rẹ̀ ìtàwọn anabi bẹ̀rẹ̀ náà nìkan ni o ìrun kíkí náà là nẹ́bí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́bùlà lè kútùbà lẹ́gbàá tá nẹ́bí sí ìrun tọ́lú tó ti kútùbà ìrun sáájú kútùbà gbogbo bàbá sí kódà ìbẹ̀rẹ̀ àdáà kò sí ìrun pípé ìjọ náà wà lá ìkọ́ ọ̀mà bákan náà kò sí ìkọ́ ọ̀mà wọn àti ìkọ́ ọ̀mà ní gbogbo ìgbà tí a ti jọ kí ìrun náà eléyìí ń jẹ́ àlàyé ó sì ń jẹ́ ìfìdímúlẹ̀ lórí ìgbéwájú òfin Islam ó ti ká mọ̀ yìí pé ààfin ń pèrún ààfin sì ń ṣe ìkọ́mà ṣáájú kí a tó fi ìrùn éèdì méjèèjì. bákan nínú àlàyé nípa bá a ti fi wàyíká bèrè bèrè rákà á tẹ̀lé kúlẹ̀ wọ́n ní rákà alákọ̀ọ́kọ́ a ó ṣe Allahu Akbar níbi rákà alákọ̀ọ́kọ́ bára takbiratul ihram lẹ́yìn Allahu Akbar ti ìwọ̀run al-ihram òun náà ni wíwọ̀run tẹ́lá ń dáhùn tó ti di ara mi ti di ara mi ti di ara mi táwọn ẹni di ara mi ẹ̀rọ ìwé kó wọ́n ti di ara mi. tẹ́ àwọn ti ara mi ṣe níwọ̀ọ́sọ̀ náà ní níwọ̀ọ́sọ̀ yẹn nìkan kọ́ àwọn yẹn kà jẹ́ àmì. ìtumọ̀ rẹ̀ náà ní kéde o àdókò wíwọlé sínú àmàlíyàtọ̀ lè bá àdá bá iṣẹ́ ìjọsìn kátà bẹ́ẹ̀ ti òun náà láti ṣe ní àdìrọ̀ sísè aláwọ̀ adúbárò yẹn aláàpáta akọ́mọ̀sẹ̀ yẹn òun náà ti tẹ̀sí bí rọ́pẹ̀lì rọ̀ òun ní wíwọlé wa sínú pàrẹ̀ wọlé láti bọ́ nù. ló máa ló gbẹ́sí wípé tó máa pé ìrún tá a máa ń pè ìrún àtá a máa ti kọ́ ọmọ rẹ̀ bí wọ́n bá ti kọ́ ọmọ tán èyí ò pé kí màmú ọmọ sọ̀rọ̀ ìmáàmù lè sọ̀rọ̀. ṣùgbọ́n gbà tí ìmáàmù bá ti Allahu Akbar ọ̀rọ̀ kankan gbọ́dọ̀ wáyé mọ́ tó bá ti yàtọ̀ sí iṣẹ́ tá a lórí ìrún. wọ́n ní lẹ́yìn eléyìí lẹ́yìn kàtí ìmáàmù bá ti ṣe Allahu Akbar wọ̀rùn tán wàlì ìsèptà tó sì ti ṣe àdúrà tá a máa fi bẹ̀rẹ̀ rún àti sàlẹ̀ àwọn eléyìí lórí àwọn àlùwàyà tó oríṣiríṣi tí ó pín sí tí a máa ṣe. wà kọ́bìlà tà áìwò kódà eléyìí ọ̀wọ́ ayé sáájú ká tó ṣe kẹ́ni sáájú ká tó ṣe èsì ádà ìyẹn kẹ́lìmọ̀ àwọn obìnrin láàyè ní ṣètò ọ̀rọ̀ yìí bisimilahi rahman rahim wàlìkìrọ̀ àti kíka suratul fatiha àti sura mi dábàá kalẹ̀ yìí kẹ́kẹ́ bí àwọn aláàkọ́rù yẹn wáyé lẹ́yìn rẹ̀ ọ̀sẹ̀ wá dé mọ̀fúlù yẹn wá wàyùkábìr tẹkibìrán wàyùkábìr tẹ̀rẹ̀kàtì ìbúlá tẹkibìrán tẹ̀rí báda tẹkibìrán tẹ̀lẹ̀ ìrán ó fi dé wàkọ́bìlà tàáwùd wàlìkìrán gbogbo àwọn eléyìí jumlatu ìtìrọ̀díyà la máa ń pè jumlatu ní mo pè jumlatu ìtìrọ̀díyà nínú ìṣá jumlatu ìtìrọ̀díyà ni ọ̀rọ̀ gẹ́gẹ́ tí ń bá bọ̀ ní kíni o òun ni wàyí kábìrì bìrà káàtìrì ùlà sísà tẹ̀sìbìrọ̀ sísà tẹ̀sìbìrọ̀ yẹn pé yóò ṣe aláàbùbárù mẹ́fà ní rákà alákọ̀ọ́kọ́ ẹ̀rì àwọn àlàyé tó wà mẹ́ta pèjúmọ́ ti sọ̀rọ̀ bí alẹ́ kan ní pé bára tẹ̀síwẹ́rọ̀ ti ìrọ́n ń tà ń sọ yìí o lẹ́yìn ìgbà tó bá ti kọ́kọ́ ti tẹ̀síwẹ́rọ̀ ìrọ́mì lórí pé tẹ̀síwẹ́rọ̀ ìrọ́mì sí ń bẹ̀. bàbá tó wá ṣe àwọn aláwọ̀ àkùbárù yẹn náà wọ́n ní wàlì ìsìnfà ẹ̀rì lẹ́yìn ìgbà tá a ti ṣe dùwà òlù ìsìnfà ni gbogbo ọdún kíyèsí ara yẹn nọ́pọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ lóye kíyèsí bára tẹ̀síbìrọ́tò ìrọ́bì bàṣára tán náà lẹ́nu mi ò máa dà àwọn tẹ̀síbìrọ́tò rábì yókù náà lẹ̀ wọ́n náà lọ kíyèsí. nígbà tẹ̀síbìrọ́tò ìrọ́bì bá wáyé pé Allahu akbar àwọn àdúrà wò sí sáà eléyìí tá a bá máa ń ṣe alàlà àkọlù eléyìí tó kórè náà wáyà yẹn láìsẹ̀ wá sí Allahu Akbar Allahu Akbar rẹ̀ náà àbọ̀ wá bẹ̀ adé mẹ́sàlá tiẹ̀ náà ǹjọ́ ní ìgbàgbọ́ tá a máa wí bẹ̀ bí àwọn afáà ló ní tá a máa wí kẹsẹ̀ Allahu Akbar lásán náà Allahu Akbar ó ní tá a máa wí lẹ́yìn ẹ̀ ká tó wí mẹ́fẹ́ fà yẹn ọ̀pọ̀ ní ọmọ kíkún ní ọmọ pa àwọn wí kẹta o ọ̀pọ̀ kà máa wókè náà ni o ọ̀pọ̀ wọn mú mi ó ní àwọn àtàrù níta àmàṣe tọ́lọ̀ balaba ní débẹ̀ lẹ́nu yóò ọyẹ kó lè wà ní síra àwọn àtàǹkà lọ́wọ́ yìí náà. lẹ́yìn ìgbà táwa wá ṣe ẹlẹ́ẹ̀kẹfà yẹn tán òun láti wá sí àwòbílà ìrìnàṣẹ ìtọ́nà lójú táàmù àti gẹ́gẹ́ yẹn àti wọn tó wá bẹ̀rẹ̀ sí alihamudulilayi wọ́n ní pàtàkìbíyà tó lè iran kálọ̀ máa ń pẹ́ tàkìbíyà tó lè iran mi rúkúnú orí mu kan ní o láàbùsì àmì ni a ṣe pé o sí tàbí ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ṣe é wàlá bẹ̀rẹ̀ ákílù sọ̀lá tòlùdú ni a irun ò tí ì bẹ̀rẹ̀ àti ìtakókò òrùn téèyàn bá tẹ̀lé àgbárò òrùn kádàrà tó pẹ̀kẹ́ lu yìí náà.

الله أكبر نسي جماعة تكبيرة ولا كافي هذه التكبيرة ليست بالتكبيرة الإهرام بل تكبيرة لا رفض أقول لك يسيو تكبيرة الإهرام تكبر قائما أنت لا فرق لوري نارو لو الله أكبر بتوعك bó ṣe sẹ́kọ̀ǹsì ni ọgbọ́dọ̀ dúró nǹkan Allahu akbar Allahu akbar kò tó wá sí yẹn lọ́lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n náà Allahu akbar ẹ̀yọ̀ kan náà ló ṣe lọ́lẹ̀ هذه التكبيرة ليست بتكبيرة الإيراد بل تكبيرة ماذا؟ تكبيرة الركوع نسأل الله العافية وغيرها أتنك منها تطيات ذي mina tẹ̀sibirọ́ wàbá ìrù a eléyìí tó bá ti wáyà tó ti tẹ̀sibirọ́ tó lè rọ́ nìyí o mina tẹ̀sibirọ́ nínú àwọn Allahu akbar tá a máa ṣe sunna ìdájọ́ tí ẹ ti kéde o sunna ni àwọn wọ̀nyẹn. bákan náà túmọ̀ yẹn sẹ́ẹ̀sì hù bá dà á. wọ́n ní lẹ́yìn eléyìí yóò bẹ̀rẹ̀ ìrún ẹ̀ lẹ́yìn àwọn aláàkọ̀bárù wọ̀nyí lẹ́yìn àlè ìsìnkà di awàlì sọ̀lá wọ́n tó pé dùwà òlè ìsìnkà báyìí tẹ̀kìtì lọ́pọ̀ yóò ṣe dùwà òlè ìsìnkà lẹ́yìn àlè ìsìnkà tó pé dùwà ìsìnkà bí bẹ̀rẹ̀ ẹ̀rùn di awàlì sọ̀lá ní àkọ́kọ́ ìrún náà lèyàn máa ṣe bẹ̀tẹ̀kẹ̀bẹ̀rọ́tì zawaì ẹ̀rìwáyé ọ̀rọ̀ sọ lókè lẹ́ẹ̀kan lóṣẹ̀ tó ti tẹ̀ sí ìlú rẹ̀ yẹn tá a jọ lẹ́ẹ̀kan. dùwárì ti tá yọ wáyé lẹ́yìn ìgbà tó bá ti tán yóò sọ wá máa ti aláwọ̀ ọdún mẹ́fẹ́ pàtà sọ lẹ́ẹ̀kan tá a ní yóò fi lé fún. lẹ́yìn ìgbà wá parí eléyìí ìgbà yẹn yóò wá ti kẹ́ni o ثم يتعود لما يقول أنا قبل تعود قلت في أعوذ بالله من الشيطان الرجيم وأنا ثم يتعود لن بينت أعوذ بالله من الشيطان الرجيم أكبر تكبيرة السادسة لن الله أكبر إليه إفا خريبا أو ما لجيو لجيونا لوا أو كا ẹ̀rú àwọn ti wá wọ́n sọ lẹ́ẹ̀kan yìí pé والقراءات يعني يكبر في ركعته الأولى ست تكبيرات إربعة بعد ما هذا بينفني ونبعد التكبيرة السادسة wọ́n bẹ̀rẹ̀ wọlé tí wọ́n bẹ́ẹ̀ mú kéésì lé wọ́n tó ti di wà ní mọ́lẹ́lá tó ti ga díẹ̀ náà nínú adáàrúmọ̀wọ̀ náà lọ́wọ́ eléyìí sábà adáàrúmọ̀wọ̀ níwèé lọ́wọ́ oníwèé òní bẹ́ẹ̀ sọ wípé tọ́ọ̀tù ọwọ́ àgbẹ̀rẹ̀ fún tírì ṣùgbọ́n máa dá àwọn ọmọ ilé tó lọ́wọ́ ń gbà ní lọ́pọ̀lọpọ̀ tírì lọ́fẹ́ sọ tọ́ọ̀dù ní ọmọ lọ́sọ̀ àdúgbò tẹ̀lé sọ tọ́ọ̀dù ńgbà mí kọ́ ọmọ lọ́ọ̀lẹ́ kọ́ tírì ìyàtọ̀ wà nù rẹ̀ ká sí èsì هناك فرق بين العادات العصرية والعادات التنزيلية والعادات المجزئية àdáde tí wọ́n mọ̀ náà ni àdáde làásìyà wá ní ìdílé sàlẹ́sà àrùbá ọ̀sẹ̀ já òdìdé bìtọ́ba ní parí ilé ìwọ̀n náà làásìyà ni àdáde làásìyà tọ́wádé àdáde tẹ̀síbíyà òun náà ní bẹ́ni الأول الأولى الثاني الثانية الثالث الثالثة àdáde tẹ̀síbíyà ńkọ́ òun ni ká sọ wípé nísì ربع ثلث ربع خمس عزيزي àwọn ìta àṣàlàyé tààrà mú wẹ́rẹ́ yìí ẹ̀rì pé tá ń bá bọ̀ lójú káyà sí bẹ́ẹ̀ bó o ṣe ń kà á yẹn ọ̀ ń kà lóòótọ́ wọ́n náà ti láti bá ní ṣàlàyé wọ́n náà ń gbọ́ iye tí dùn mọ́ ṣùgbọ́n wọ́n náà fún ara rẹ̀ ti fẹ́ kọ̀ ọ̀rọ̀ kalẹ̀ a máa rí inú tẹ̀ máa ń kọ̀ sísẹ̀lẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́fẹ́ kọ síbẹ̀ táàtà lọ́pọ̀ ìbára táàtà lọ́fẹ́ kọ sísà lọ́mọ sí síbẹ̀ nígbà tí nǹkan ìrìn yìí ọ̀dájú dáadáa yàtọ̀ wà bẹ́ẹ̀ má dáa pọ̀ mọ́ra wọn. bá a dára kàlàyé ìwọ náà lọ́sọ̀ ìkólẹ̀ ọ̀kọ̀ lọ́ mẹ́tọ̀ rẹ̀ dáadáa. ara wọn káwọn yìí yóò máa tún àgbọ́yé wa ṣe ẹ̀ lọ́sibí wa wọn ni akíla tẹ̀síwọ́rọ̀ ti sáájú nígbẹ̀yìn الله أكبر إليه كفا لأن تعاود للقراءة منذ الكتاب أعوذ بالله وما هو ìgbà tá a bá fẹ́ ka alukur'an kìrọ́àbí kìrọ́àbí ayé kìrọ́àbí alukur'an fàlì anna kìrọ́à alkìrọ́à àtàlùmọ̀tò rọ̀tàhúnà lè bá àlùfà fàyídá lè máa rí ma alìmọ́dá alìmọ́rún láàyò àrọ̀ ẹ̀rì pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbúmá ìyẹn òṣèlú ìfẹ́ ìfún àmàlà yìí wọ́n ti ìrọ̀ àyẹn ìrátẹ̀lẹ̀ kùrán àwọn ìrátẹ̀lẹ̀ bá díà a ti wọ́n sọ níbẹ̀ yẹn ọlọ́nkọ́ bá fi lára báwọn bá tábàkà ogun wọn kàn rọ́rà owó sí àwọn etí ń bẹ lábẹ́ ìgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn títìlà láti tẹ̀lé má ti bọ̀ ká ti sọ abẹ́rẹ́ ọ̀pọ̀ lọ́nkọ́ pàwọn náà nínú ọ̀bí àwọn àbá ìlà láti tẹ̀lé má ti bọ̀ ká kékeré tó mọ̀ jáde mọ̀ bẹ́ẹ̀ àlùkìrá kíkà kéwù kíkà kéwù wò kẹ̀kẹ́ ni wọ́n sọ bàbá ẹni kẹ́lìmọ̀ kẹ́yẹ náà bàbá jókòó kẹ́lìmọ̀ kẹ́yẹ náà mọ̀ sàlàyé lọ ọjọ́ mọ̀ láwọn bàlùmọ́tì tó so máa bákan náà wọ́n ní fàyàkùnù ní ìjà ha yóò máa wá wáyé níbẹ̀ ní kíka wàá dà bẹ́ẹ̀ kà yẹn ìyẹn ni pé ti àwọn olùdílá yìí fún mẹ̀yẹ́kọ̀rọ̀ lẹ́yìn náà ló ti wá ka sóra tó ìfà bíà àti sóra mi tí ó bá kà lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ òun ni wọ́n sàlàyé wàyíká bèrè bèrè rákà tẹ̀ ni a tó bá rákà ẹlẹ́ẹ̀kejì yóò ṣe Allahu akbar náà kọ́bùlà lè jọ à ṣáájú kó tó ka kéwù yẹn kó ṣáájú kó tó kéwù ṣáájú kó tó ka suratul Fatiha àti súrà àti kàákà lẹ́yìn rẹ̀ eré ọ̀rọ̀ jẹ́ kẹ́lẹ́ o khamsa takbirat ghayra takbiratil intiqal òye eléyìí ọmọ jẹ́ Allahu akbar márùn-ún yàtọ̀ sí Allahu akbar intiqal èwo ni aláàpárò ìsìkọ́l òun ni aláàpárò tá a ṣe láti ìdìdélẹ̀ lọ sókè òun nígbà ìbọ̀dọ̀ àtẹ̀kùrátò ìsìkọ́l aláàpárò tá a ṣe láti ilẹ̀ dìde sókè eléyìí a ní kà fún márùn-ún eléyìí tá ó fi. لما روى آمن al-amru bónú ṣùáyí àbí àǹjẹ́dìdì ẹ̀wù sírísílà àbí àbáwá imam muhammad nínú sílà àdìsí wọn láti rí ṣùgbọ́n ẹni tó gba àdìsí náà wà ní àbáwá amur ọmọ ṣùáyí òun náà wá tún ti sánẹ̀dì àdìsí yẹn pé látọ̀dọ̀ bàbá àwọn ni o kódà látọ̀dọ̀ bàbá rẹ̀ náà tó kọ́ nìkan tó kọ́ látọ̀dọ̀ jẹ́dù bàbá bàbá rẹ̀ àdìsí náà ti wá أن النبي صلى الله عليه وسلم قال النبي كبر عيد إثمة عشرة كبيرة عيد إثمة عشرة كبيرة أيوة أنا بيسي الله أكبر ميشيلا أري الله بيسي ميشيلا سبعة في الأولى وخمسة في الآخرة وإسناده حسن أبين الله أريد àdìsí tí a bá sí aláàpáàdùn ti sàlàyé yìí àdìsí aláàpáàdùn méjìlá méje níraka alákọ̀ọ́kọ́ márùn-ún níraka ìgbẹ̀yìn wa isnaduhu ha hasan sẹ́rí àdìsí yìí òun náà ló fa ọ̀rọ̀ tó fẹ́ jáde pé wàrú ìyá gẹ́rù dáadé kí àwọn ni wọ́n fẹ́ gbàgbọ́ òmí náà fi adadi tẹ̀síbẹ̀rẹ̀ níbi òǹkà láwọ̀ akọbárù yẹn kọ́lá alìmọ́mù ahmed àwọn alìmọ́mù ahmed bá wà bẹ́ kọ́ níbo mọ́síálà yìí wọ́n ní ìfẹ́lábà asuhabu nàbí sallallahu alaihi wasallam fi tẹ̀síbẹ̀rẹ̀ ìwọ lè ka rìwáyà mi o kó yàtọ̀ sí eléyìí o wọ́n ní ká lọ yìí pé lọ́dọ̀ àwọn sọ̀hábà Ànábì sallallahu alaihi wasallam lórí Allahu akbar yìí a rí àwọn tí wọ́n mú ọ̀rọ̀ mi wá tó yàtọ̀ sí eléyìí tá a sọ yìí bàbá wa fẹ́ fún wa ní ẹ̀rí jẹ́mi tó lórí ẹ̀ bàbá ní wà kó lòó jà ìgbà gbogbo ẹ̀ gẹ́gẹ́ náà ló ti kéde o gbogbo ẹ̀ náà ni ó lẹ́tọ̀ọ́ tá a lè ṣe yìí ṣùgbọ́n tá a bá wo òǹkà bí wọ́n ti sí wọ́n ní méjìlá abẹ́ẹ̀kọ́ tá a bá sì wo àlàyé tí wọ́n ṣe bí ó yàtọ̀ sí méjìlá yẹn àbíkọ́ yàtọ̀ torí pé wọ́n sọ níbi àdéhùn eléyìí pé sábà fèlè ùlà sábà fèlè ùlà ayé máa tẹ̀síwájú lè rọrùn àbí àgbà yìí wọ́n wá ní khamsa níbi kẹ́ni fìtàní àríwẹ̀dàbárí ayé bìjú ni màdá bìjú ni tẹ̀kìbírọ̀tẹ̀lẹ̀ ìǹkọ́l òun ló lè fi jẹ́ méjìlá ṣùgbọ́n gbà bẹ́ẹ̀ pé pẹ̀lú àlàyé wọ́n ṣe ìkìrọ́jù tẹ̀kìbírọ̀tẹ̀lẹ̀ ìhẹ̀rọ̀m kó ń bẹ̀ títí wọ́n pè mùrùkálà yìí wọlé wa ìgbà tó wọ́n sì fẹ́ sọtí rákàtọ̀ sáríà náà wọ́n ṣe ìkìrọ́jù tẹ̀síbẹ́rẹ́bẹ̀rẹ̀ ìntìkọ́l ìdá ìwà àti tó wá lẹ́nu pẹ́gbà tí wọ́n fẹ́ ṣe jámù rẹ̀ ní àdíṣe bí pàtàkì ti wá wọ́n sọ ìpẹ́ sábúà wọ́n á ṣe ìkìrọ́jù tẹ̀síbẹ́rẹ́bẹ̀rẹ̀ àwọn mí ọmọ sọ yí pé bìdú ní tẹ̀síbẹ́rẹ́bẹ̀rẹ̀ ìrọ́lùmọ̀ àwọn mẹ́rin mọ̀ sọ yìí pé máa tẹ̀sí yọ̀rọ̀ tẹ̀sí sọ̀rọ̀ síbẹ̀ ní àwọn ìsìlàfáàtì yẹn ló ti wáyé àwọn mẹ́rin mọ̀ sàlàyé ẹ̀ pẹ̀lú bidúni tẹ̀síbírọ̀tì ìntìkọ́l àti táwọn ọlọ́dọ̀ pé ní má tẹ̀síbírọ̀tì ìntìkọ́l mo rò pé àlàyé òye wa wájú ìsìlàfáàtì bẹ̀ òun náà nìyẹn bákan náà nínú àwọn nǹkan tí ó máa ń wáyé tó sì jẹ́ sí pé bó ṣe rí yẹn yóò máa kó dààmú bá ẹni tó bá nìkan ṣe nígbà tí ọba ti bàmà dájú tó jẹlẹ̀ lórí ẹ̀ kí làwọn kan náà ǹjẹ́ àmà gbọ́wọ́ sókè ní gbogbo tẹ̀kìbìrọ́tù ni àbí sábà ti tẹ̀kìbìrọ́tù ẹ̀rọ mìta àkà ọmọ yàrá bó ti kéré yẹn yóò máa kó dààmú bá ẹni tó bá nìkan ṣe mí nígbà mi torí pé kí ni látàrí rẹ gbọdọ̀ wáyé lórí ẹ̀ pé يمتلك حكمها أي حكم تكفيرة الإيران إداجة رياضة سي إداجة تكفيرة الإيران لماذا؟ لأن تكفيرة الإيران ركن ركن له وهذه سنة ṣé ìdájọ́ kan náà láwọn afún ní pé ajẹ́ pé tábà ti tèun náà a máa káwọ́ sókè yìí àbí tí ẹ yàtọ̀ a kàkà ọmọ yà náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ó tó bá ní kàá ṣe láì sí tó bá ti ṣèwádìí àbótíkà kẹ́kẹ́ nípa ẹ̀ àwọn bá ti gbọ́ ìdájọ́ kan nípa ẹ̀ yóò máa ṣe ní ròyìn ròyìn lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó wá nì ẹni tó ti ka nǹkan nípa ẹ̀ ẹni tó ń gan fún rẹ̀ ti gbọ́ nǹkan nípa ẹ̀ tó bá tó béèrè lọ́wọ́ ẹ̀ ń bá mi náà yọ̀fẹ́ dàrú wọn lọ́wọ́ torí pé sọ̀lá àtọ̀lẹ̀ ẹ̀ alàlẹ̀ aftar marọ̀dẹ́yìn fi kó lè sálà ẹ̀ẹ́dẹ́jì náà lọ́dún nǹkan tó ń kọjọ́ nǹkan tó ń ṣe ń jojúmọ́ nǹkan tí wọ́n bá ń ṣe ń jojúmọ́ òun lè yé sábà tètè tàbí ṣùgbọ́n nǹkan tó kìí ṣe ń jojúmọ́ ọya ara láti tètè o láti tètè gbàgbé ìyẹn ló bàa lóbi kẹ́sí wípé ọ̀pọ̀lọpọ̀ àbá mi tó ti kọ́yàn ní ọ̀rọ̀ àjì ọ̀rọ̀ òwúra tí bá tó ń lọ àjì àbí tó ń lọ òwúra kò ní sáláì mọ́ ti sí àkàkọ́ ó ti ẹ̀fún gbàdí kẹ̀kẹ́ wá tọrọ ní ti gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí àtọ́wọ̀ wá sí náà gbẹ̀bẹ̀ lórí sẹ́ẹ̀tì tọba ti mú sẹ́ẹ̀tì lọ́wọ́ wá ti fẹ́ dàrú tọba jáde tọba ti fi ìsáàbù bọ́ sí léèrè yọ ọ̀rọ̀ lé sí àwọn eléyìí tí ọba bẹ́ẹ̀ gbà yìí ṣùgbọ́n o ìsáàbù bọ́ kù tó ń bá ń sọ o ẹni táwọn eléyìí wúlò fún jù òun lẹni tó ti ní àwọn mọ́bíláwù kan o tó ti ní àwọn àtìlẹ̀ kan o nínú ọ̀pọ̀ ẹ̀fọ́ yára lẹ́bẹ̀rẹ̀ lẹ́yìn tó dáa pé ìsáàbù bọ́ kù náà làbá rẹ̀ àgbà ọ̀sọ̀ nù òtútù pé ṣéwù bọ́ kù òun èsè murshid kì í ṣe murshid kò yé nítorí wọn kàn lé ní ọkàn sọ tọba béèrè náà ni kọ́ àwọn abẹ́ sọ pé báwo ló ṣe lè wọ náà lọ́kọ̀ ọ̀nà tó lè wọ náà náà fún ọ ní abẹ́ àkúyà yóò sọ bó ti lè àkúyà náà fún ọ gẹ́gẹ́ bí ọkọ̀ ti béèrè pé bóòlù ti lè wà nìyẹn náà yóò sọ fún ọ tọba ìgbà yíyan dáadáa náà yóò sọ fún ọ ṣùgbọ́n tó wá mọ̀ yí pé murjid òun náà wọ́n tó wá pé à ah, bẹ́ẹ̀ lè lè wọ́n náà tó wí o báyìí ni o àmọ́ o pẹ̀lú ọlọ́run iná èsè lẹ́yìn àmọ́ abéèrè kó ń fẹ́ wọ̀ o murjid ò sára ilé nǹkan tọ́ wáyé lè béèrè lẹ́yìn náà ọgbọ́n kò mọ́ lé kọ́sọ́ yìí fún ọ pé àmọ́ ah, máa ń wà náà o wọ́n lọ́ọ́ lè béèrè mo rò pé àlàyé tó ń sẹ́wọ́n yé wa pẹ̀lú ká lè gbọ́ wọ́n ní wọ́yẹ́ rúfà wù yàdé yìí máa kó lè tẹ̀kìbẹ̀rà wọ́n ní gbogbo aláàpọ̀pọ̀ kàtàwà ti ṣe náà láàmà bọ́ sókè o lè án na oṣù lọ́lọ́wà rẹ̀ wọ́n sọ́lá wọn dúrúkọ́ ànábì náà káàna yẹ́ rúfà wù yàdé yìí máa tẹ̀kìbẹ̀rà ànábì náà máa ń ṣe kí máa ń gbọ́ sókè ní gbogbo aláàpọ̀pọ̀ yìí. wà á sàn nù bákan náà wọ́n ṣe ní súnà أن يقول بين كل تكبيرتين أن يقول بين كل تكبيرتين إنه سنة لواء pẹ́pẹ́ láàrin gbogbo aláàfọwárúkọ̀ kan tá a bá ń ṣe yẹn ká máa sọ kẹ́lìmọ̀ Allahu akbar kabira walhamdulillahi kathira subhanallahi bukratan wa asila sallallahu ala bin muhammadin nabiyyi wa wá rí ẹ náà títí wùkọ́ ya lọ tó náà ìyẹn gbọ́dọ̀ dákẹ́ kọ́sẹ́ bíbí ẹ̀mí tó rí àwọn ẹ̀dá síbẹ̀ ni wọ́n á rí bẹ́ẹ̀ lọ́dọ̀ pọ̀lọpọ̀ náà rí bẹ́ẹ̀ lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àyè ní wọ́n ti ẹ̀ kàn ẹ̀ bí ìṣèjì yìí tán ga tí màá mú ti àtò ìdókò ní ìrùn kò yé torí mú bàtọ́ wà délé tọ́wá lọlé ọdún irú ìta àtò ìrìn wọn mú ní kí ìdó ti kírun bàbá bọ́ wájú pé gbogbo ata kírun àlérò ìjà tó wà kí òun torí pé kẹ́lẹ́ torí pé ìmọ̀ mú ti kẹ́lìmà Allahu Akbar tí a máa ṣe lẹ́yìn Allahu Akbar yìí ìwọ ni ìwọ mà ẹnu ìtọ́ sì ti ṣe bẹ́ẹ̀ tí kẹ́lìmọ̀ àwọn àlọ́ akọ́rò òfin ní bọ́mọ lọ́wọ́ ó yà máa ṣe ṣùgbọ́n wọ́n gẹ́gẹ́ bíi pé wọ́n máa kẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ àlàyé yẹn bákan náà kódà ó lè jẹ́ sí tán àlàyé tí wọ́n mọ̀ yẹn náà ló ti padà wúlò báwọn tí wọ́n jẹ́ láwọn bíi fún nígbà láì máa kẹ́kọ̀ọ́ tí gbogbo tó dúró yálà wà lọ́lọ́ lóde ni wọ́n sì máa rí ìṣesí yẹn lára rẹ̀ tó bá rárá bá ìmáàmù sọ̀rọ̀ pé àgbàdá kan àti bàbá ìgbàlá yìí wà kárí báwọn yẹn sọ̀rọ̀ lẹ́sẹ̀ kan ni ó kàn láyè tí wọ́n sì ní pé pàtó lọ́wọ́ gún ọ̀rọ̀ kéésì pa ọ̀rọ̀ bá wọ́n ti kí o láti fi ogun ọdún púpẹ́ yàrá àyìn náà lẹ́wọ̀ òkèkèrè ní ní yìí ò lẹ́yìn ṣùgbọ́n bàbá ẹgbẹ́ ìgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ ó nítumọ̀ àlàyé wọn sì yé wọn bọ́ọ̀ sọ̀rọ̀ àyè gan-an wọn ò béèrè fún wa tiwa tọ́wọ́ adé ń tó ti yẹn wá ń wáyé gbúra àwọn nǹkan wọ̀nyí náà sálàyé bá ń débẹ̀ ó lè fún wọn máa gbà á fún àwọn kù díẹ̀ kàtó tí wọ́n وصلى الله على محمد النبي وآله وسلم تسليما كثيرا wọ́n ní ọ̀rọ̀ yìí ní sọ̀rọ̀ orí o ti kọ́ ilẹ̀ ọkùnbàtà bọ́dọ̀ àmín wọ́n ní ọ̀rọ̀ tí a bá ọkùnbà tó sọ ní o wọ́n ní sàádù ibn Mas'ud wọ́n ní mo bẹ́ẹ̀ lọ́wọ́ àbá Abdullahi ibn Mas'ud amma yaqulu o bá rẹ̀ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀yìn ìpè kẹ́ni kẹta àbá sọ lẹ́yìn gbàtà bá ti ṣe àwọn tẹ̀kẹ́ bẹ́ẹ̀ tó kọ̀ kátà àmà ṣe níbi ìrọ̀ yìí ó sọ fún wa pé yá àmàdùlọ̀ ó là nẹ́bí máa dúpẹ́ fọlọ́ ni wọ́n yóò sùn àlẹ́ yóò sì yin ọlọ́wọ́n ọba náà wọ́n yóò sọ́lẹ̀ àlà nàbí sallallahu alaihi wasallam àwọn tó bá jẹ́ àyínmà nígbà náà tí wọ́n ń kírun náà àwọn náà tó máa ti kẹ́ni o wọ́n á ti máa ìgbẹ́ ìgbẹ́ fún ànàbí sallallahu alaihi wasallam

wọ́n ti gbọ́dọ̀ bá rẹ̀ lé má ti kárò mí náà wá bìzíkiri ni wọ́n pè é àbẹ́ ẹ̀kọ́ ni tí ẹ̀ bá rẹ̀ lé mú àtìkárò mí wá gọ́yìrì àdá tọ́yàtọ̀ sí ìta àdàbọ̀ yìí falaba wọn ní kò sàbùrù mẹ́ lè ana ò lè sàfi ìdíkiri mọ̀ àyà wọ́n tó pé kèsì pé àtìkárò sí àmà ṣe mẹ́ ó jẹ́ àtìkárò náà tá a ṣe àdáyàrí rẹ̀ lọ́tọ̀ nítorí àdìkókó sínú àtàmì والثناء على الله سبحانه وتعالى وتسليم على النبي صلى الله عليه وسلم. sínú àlẹ́ ká tó lọ́wọ́ nípa ìyẹn ọlọ́run ká sì sọ̀rọ̀ ìhẹ́rìkè ká sọ̀rọ̀ ìfàdà ìsọ́lọ́lá wà àlùfẹ́lẹ̀ eléyìí náà ni ìsí oko sínú lórí mọ́sálà yìí àbáwá ẹ̀sìn ẹ̀kọ́ yìí kí ọlọ́kọ̀ bá yẹn wani kada ya fi bai da kullum da kabiratai wani annabi a mai dakala da lafuwar beji sassata ya tsira wani ti dakar tsommani wa wala mi yóò fara ani wa zikirin mu'ayyan wala wari a daru kan mu'ayyan tarifai fari ha lọlọrin bai da kabiratai láàrin àwọn kéde láàrin àwọn aláwọ̀ lọ́rùn lórí eléyìí ibẹ̀ láti wá rí wípé ibẹ̀ làwọn àbí òtún wá lọ sí ti ìgbà tá àti ilé sọ tó pàtó àtúntàrù kan ní ajẹ́pẹ́ká má ṣe kankan bẹ̀ ń kọ́. àbá wa ní lórí eléyìí àrẹ́bí náà ti sọ kalẹ̀ fún wa pé alaykum bi sunnati wa sunnati mada al-khulafa ar-rashidin al-mahdiyyin ẹtí ẹ bá rí títí ń ṣe ẹmú dáadáa ẹ máa ṣe é ẹ̀yìn tí ọ̀rọ̀ wáyé ní tó abẹ̀bá rí nǹkan yẹn lọ́dọ̀ mi kò yé yín báwọn bàbá mi náà bá ti ṣe ẹ̀bà yìí pé ìlànà mi náà ni eléyìí táwa sàlàyé ní àrísánà dọ̀rẹ́ lọ́ta ni lọ́dọ̀ àbáwá sí láì lọ́dọ̀ sọ̀fẹ́ rẹ̀ tó sì jẹ́ kan náà àwọn sọ̀rọ̀ àbáyé ní sọ́dọ̀ wà wà lẹ́yìn sẹ́là ìyẹn fi eléyìí bẹ́ẹ̀ bá ti rí àwọn àṣà àrùkọ àti ti dédé àwọn eléyìí náà nígbà téèyàn bá wà ní ipò kéèyàn ó ṣe é inú súnà ní kéèyàn ó kéèyàn ó kéèyàn ó ṣe é ṣùgbọ́n tí wọ́n wà láyé pétọ̀ èyí orí ṣe àrùsọ pé ẹni tí ọba tẹ́lẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹni tí ọba ṣe àrùsọ pé irun tó kí o sí kéèyàn ó àrùsọ pé irun rẹ̀ kò lẹ́sẹ̀ lẹ̀ torí irú ọ̀rọ̀ tí àwọn àwọn ibùdó kọ́ yìí tí wọ́n mú wáyé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibi náà tọ́wọ́ wá wáyé pé tẹ̀síbírù ti yàn ṣe èèyàn gbàgbé mẹ́rin mo ṣe ni mẹ́ta ni orí kí láàmú alẹ́ insha Allah ta'ala dáàtú ilé ìdúgbò lọ́jọ́ lọ́jọ́ tọ́lọ́ máa ní ká máa bẹ ìgbàlá ti máa sọ̀rọ̀ ilé wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam salamu alaykum wa rahmatullahi wa barakatuh.